Oh, baby, oh. ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn ìwọ lórin tí mo ń kọ iná ayé ẹ̀jẹ̀ ojú mi kí ni mo ní tí mo lè mú wá o mo wólẹ̀ mo yíyan bàbá ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ìwọ lójú tí mo fi ríran ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn ìwọ lórí tí mo ń kọ́ iná ayé ẹ̀jẹ̀ ọjọ́ mi kí ni mo ní tí mo lè mú wá o mo wólẹ̀ mo yíyan bàbá ọlọ́run sọ̀rọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe ọ̀rọ̀ ayé. síwájú. Gbọ́ mo pàṣẹ láàárọ̀ yìí. I command this morning. Ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò. The help that your life needs. Lórúkọ Jésù, ó yẹ gbà. Àkọ́bí bẹ́ẹ̀ olóòmí yóò gbé ojú mi sórí òkè wọn ni. I will lift up my heart. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Where help I come from? Ó ní ìrànlọ́wọ́ mi tọwọ́ Olúwa wá tó dá òun wá ti ayé. Ẹ gbóhùn Olúwa lẹ́nu mi láàárọ̀ iṣẹ́. Ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò tí ọwọ́ yẹn sẹ́ lórúkọ Jésù ó yẹ gbà á. lọ ire tí ayé rẹ nílò. ìmọ̀ràn ìdáraláyè pàṣẹ láàárọ̀ iṣẹ́ mo dúró lábẹ́ ìpè bàbá mi ébẹ́ẹ̀lì táíwò òjò ire yẹn dà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà mo pàṣẹ mo gbé ilẹ̀kùn tó ti kàn. every door you been knocking. gbogbo ilẹ̀kùn ire tó o ti kàn. every goodness door that been knocking. tọkọ tí o ṣí. that refuse to open unto you. gbogbo ilẹ̀kùn ọ̀lọ́wọ́ tó o ti kàn. every door of death that been knocking. gbọ́ sókò tí o ṣí. that refuse to be open unto you. gbọ́ láàárọ̀ iṣẹ́. listen to morning lórúkọ Jésù. in the name of Jesus. gbogbo ilẹ̀kùn yẹn. ó yá kó ṣí lọ́wọ́. amen. Oya kó sí lórúkọ. Oya kó sí lórúkọ. Oya kó sí lórúkọ. Oya God sí lórúkọ. Àkọ́lé olémi ó God Fáwọn tèmi ó ṣàánú fún. Bá olémi ó fi ìyọ́nú hàn. Fáwọn tèmi ó fi ìyọ́nú hàn fún. Ó ní kì í ṣe bí ènìyàn ti ń sáré àti bí ti ń fẹ́. ni Ọlọ́run tóun dẹ̀ ń ṣàánú. gbogbo ibi tí ọ̀rọ̀ àánú ti tì mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa torí kó wà ní ìpàdé káàrọ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ àánú rẹ tèmi ó yá kó ṣí rẹ̀ máa kà á lè má zòkè dàbà mo pàṣẹ sẹ́yìn àbọ̀ yìí bá gbogbo bí tí ilẹ̀kùn ìyanu rẹ̀ ti sí lórúkọ Jésù ilẹ̀kùn yẹn láàárọ̀ sẹ́ ó yẹ kó sí lọ́la Jésù bá gbogbo ilẹ̀kùn ìrànlọ́wọ́ rẹ̀ káàtì fún ọjọ́ tó ti pẹ́ torí pé ó ní pé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà láti oh, gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn oh, ayérayé bá gbogbo ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó ti gbogbo ilẹ̀kùn àánú tó ti mọ pàṣẹ sẹ́ láàárọ̀ ilẹ̀kùn yẹn ó yẹ kó síra lọ àkọlùbẹ́ ẹ́ẹ́ fúrọ́tà ìwọ ọ̀run sí gbọ́ mo pàṣẹ láàárọ̀ sẹ́ lórúkọ jésù gbogbo ọ̀run tó tì mọ́ ọ gbọ́ tó fẹ́ẹ́ rìn bẹ́ni tí ò ní ọlọ́run mo pàṣẹ láròsẹ ọ̀run yẹn dà ó yẹ kó sí lórí bá ọ̀run ìrántí rẹ sẹ bá ó sì fún Mọ́dékáì wọ́n lóru ọjọ́ yẹn àkọ́lé gbọ́ ọba ò lè sùn nítorí ẹnìkan ni nígbà tí ọ̀run rẹ̀ sí ni o nígbà tí ò tí ì sígbó wọ́n gbàgbé rẹ̀ wọ́n ò rántí ẹ̀ gbọ́dọ̀ wọ ọjọ́ yẹn nígbà tí ọ̀run ìrántí rẹ̀ sí gbá ó ní ẹgbẹ́wé ìrántí etí ọjọ́ wa ọba kàá ọwọ́ wo ọwọ́ kàkan Mọ́dékáì ó ní kí náà ṣe fún wọ́n wọ́n rántí ẹ̀ ní òwúrọ̀ ọjọ́ yìí ṣùgbọ́n tó ní pé wọ́n wà níbí láàárọ̀ ìṣẹ́ gbọ́ ọ̀run fún ìrántí lórúkọ Jésù ọ̀yà kò sí kàkọ́ lọ níbi tí ayé gbàgbé rẹ sí níbi tí ogún gbàgbé rẹ sí mo pàṣẹ lórúkọ Jésù ó ọ̀yà jáde kúọ̀ ọ̀yà jáde kúọ̀ ọ̀yà jáde kúọ̀ ọ̀yà jáde kúọ̀ ọ̀ oh, gba Joseph ó sọ fún agbọ́tí gbẹ́gbọ́ tó o bá ti jáde rántí mi ṣùgbọ́n gbọ́ fódìdí ọdún méjì agbọ́tí gbàgbé ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ bá ọgbọ́n tí wàá dáhùn ó ní mo rántí àṣìṣe mi lẹ́yìn ó ní ọba nígbà tẹ́ ẹ mú wa tẹ́ ẹ tì wá mọ́lé ẹnìkan bẹ lẹ́wọ̀n ara ẹgbẹ́rún bẹ lẹ́wọ̀n gbogbo àlá tá a lá òun ló rọ̀ fún wa ó lẹ́gbọ́n ẹ lọ mú un jáde wá mo pàṣẹ sẹ́ẹ̀ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ gbọ́ tí wàá fi jáde kúrò nínú ẹ̀wọ̀n ayé tó ń wà tèmi náà fi máa jáde mo pàṣẹṣẹ láàárọ̀ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn ó yá kó ṣẹlẹ̀ ó yá kó ṣẹlẹ̀ ìwé ìrètí rẹ tá a ti gbé pamọ́ màkìdá fún ọjọ́ tó ti pẹ́ gbọ́ tó yẹ káwọn tó ṣí ọ ló tó yẹ kán ṣí ọ lóore tí wọn fi rántí láti ṣí ọ lóore mo pàṣẹ láàárọ̀ sẹ́ ìwé ìrántí yẹn lórúkọ Jésù ọ̀run kò ṣìkà máa ru ọkà gbogbo àmì ìgbàgbélára rẹ afa ìgbàgbélára rẹ afa ìgbàgbélára rẹ gbọmọ pàṣẹ níṣà àkọ́bí bẹ́ẹ̀ àyà yóò pa àwọn àjèjì rẹ wọ́n sì fi ìbẹ̀rù bójú sájáde kò nínú kọ̀lọ̀fín wọn mo pàṣẹ lágbára gbogbo ọ̀fà yẹn nínú àgọ́ yẹn sẹ́ ó yà kó ó yẹ kó jáde rẹ ó ẹ pariwo láàárọ̀ iṣẹ́ bàbá wo má jẹ́ ká dúró òṣù ọ bẹ́ẹ̀ni ó ní ẹ máa gbà á títí tí ayọ̀ yín ó fi kún ni kò sọ pé kò fìgbà kan síwọ́ ó ní máa gbà á títí tí ayọ̀ rẹ ó fi kún ẹ pe orúkọ Jésù láàárọ̀ iṣẹ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀dá iná ẹ̀mí sínú iṣẹ́ <laughs> lórí ẹ tó bá mọ ìrírí àdúndà ń pè ní àdúrà àmọ́ èkó yẹ kó ń gbà tí ò bá ti sí nínú ayé ènìyàn kò síbi tí ènìyàn lọ wo tí ò bá ti sí iná ẹ̀mí mímọ́ ẹgbọ́ ohun àkọ́kọ́ ni pé ayé yẹn wà lókùnkùn ayé yẹn wà ní òkùnkùn wo ayé tí ò sí ẹ̀mí mímọ́ wo ayé yẹn wà lófo bẹ́ẹ̀ ni wo ayé tí ò sí ẹ̀mí mímọ́ ayé yẹn wà ní jújú bẹ́ẹ̀ ni wo òun ló fà á nígbà tí ò sí nínú ayé rẹ gbọ́ tí ò sí nínú ayé tèmi náà òun ló fà á tí a fi rìnrìn àjò nínú òkùnkùn tó mú kò fi borí ayé wa ṣùgbọ́n pariwo láàárọ̀ sẹ́ bàbá ẹ̀dá iná mi mọ́ sínú mi sẹ́ mo nílò iná iná mi mímọ́ wà á máa pè é olúwa dánù mi iná mi mímọ́ dà olúwa dánù mi dánù sẹ́ ọ̀yà tó ọ̀dọ̀ bàbá wò iná dasínú mi iná ẹ̀mí mọ́ olúwa wò dáa dáa bàbá dáná sínú mi iná ẹ̀mí mọ́ olúwa wò dasínú mi jésù jésù ojà wò bàbá wò iná fàyà iná oya bàbá dasínú mi dasínú mi olúwa oya wò dáná sínú mi iná wò. Baba, fàyà fàyà fàyà fàyà iná olúwa dá sínú mi bàbá o dáná dáná dáná sinmi nínú olúwa o iná o yéé bàbá o dá sínú mi bàbá o iná iná olúwa o dá dá dá dá dá dá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. Just Oluwa, wá. Ọjọ́ jẹ́ àgbà. Let's pray it. Hmm. Wọ́n ní kọ́bọ̀ ó sàmì lọ́jọ́ sí kí ló ṣe ó ṣe fáàrí. Sọ́ra mi tí ò ṣe gbà yẹn olówó ń ṣe káàkiri. That's why he's saying it around now. Òjẹ́jà gbàdúrà ni. Let's pray. Mo rántí.

why is it so hard? ṣùgbọ́n wo ló gbọ́ lóru ọjọ́ yẹn jọ gbọ́ ọjọ́ àfiyèsí ńlá ni a wà nínú ìṣòro wo bàbá yẹn gba program ńlá ògbó méjìlá ó wá bẹ̀rẹ̀ ó wá bẹ̀rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ilé mímọ́ látàgò méjìlá wo títí wo aago márùn-ún ìdájí kò gbà kò bí ẹnu padà lórí ilé àti ẹ̀mí mímọ́ àwọn ìgbà tó tẹ̀ nǹkan náà iwájú mo jókòó sí o ìyásọ́lá mi mo kàn yí kó wájú ni bí mo ṣe lọ sùn bì kan nìyẹn àṣé bí mo ṣe là sórí mi lórí mo ti sùn lọ́bí ìṣẹ́jú mi mẹ́wàá ó kàn dé pẹ̀lú ìgbálẹ̀ ní ìgbálẹ̀ mo gbọ́ kòsà kòsà kòsà mo bá dìde mo rò pé mo gbógun èṣù ni àsógun èèyàn ni. I never knew it was in front of men. hallelujah. àgbà ohun tó máa sọ fún mi ó ní Adéyínká ó ní béèrè ó ní tó o bá rí bèrè lẹ́nu wàá sun ẹkún ẹ̀ nígbà tó bá yá o nígbà tó bá kù wọ́n nìkan. when it's left for you alone. dadi mo rò pé irọ́ o. I thought he was joking. ẹkún kí ni mo wá sọ lẹ́nu. What am I crying for mm. now? mò ń sun léni káàkiri. Crying for Holy Spirit around. Ká ní mo bá ti mọ̀ nígbà yẹn kí n ti béèrè ní. I knew I could have asked for it then. Ẹ wo ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Ká nígbà tí Jésù náà wà láyé, ká láwọn ọmọ ẹ̀yìn mọ̀ ní kí ló ká ti kí ló ká ti béèrè. Ṣùgbọ́n nígbà yẹn wo ọ̀rọ̀ Jésù dàbí ó dàbí ọkọ ìyàwó ni àbí bẹ́ẹ̀ kọ́ ni o. Wọ́n ń jẹ, wọ́n ń mu, ṣùgbọ́n nígbà tó ń lọ tẹ́wọ̀n wọ́n mọ̀ nǹkan tán pè. They know what they are calling out. Wọ́n ẹ pariwo gbàdúrà ní sẹ́. Just allow them talk. it. pè é. Bàbá dá iná ìmọ̀ sínú mi sẹ́. Equip me with your fire. Ẹ dúró sọ láàárọ̀ sí wọn. Gbọ́ ògbọ́ onínàbà wà nínú ìrìn àjò Kìrìsìtẹ́nì tí ò bá ti sí òfó ní ènìyàn sẹ́. Wọ́n o jẹ́ pè é. O jẹ́ sọ̀rọ̀ sẹ́. Bàbá láàárọ̀ sẹ́. Bàbá ẹ dá iná ìmọ̀ sínú mi sẹ́. Iná bàbá ẹ dá iná ìmọ̀ sínú mi. Ọ̀yà tó wà bẹ̀rẹ̀. Thank you. bàbá o dasunu dasunu olúwa o da bàbá o dasunu jésù jésù jésù dáná sinmi nínú iná bàbá o bàbá o dasunu dasunu olúwa olúwa o oya o iná iná bàbá o bàbá o dá o sínú mi olúwa ọmọdá iná bàbá o yéé yéé bàbá o dá iná ẹ̀mí mọ́ Oluwa, o dá sínú mi bàbá o bàbá bàbá bàbá dá dá jésù jésù jésù Oluwa, o dá dáná sínú mi Oluwa, o iná ẹ̀mí mọ́ Oluwa, o dá dá sínú mi dá sínú mi iná ẹ̀mí mọ́ dá sínú mi dá sínú mi. Jésù Olúwo. Ẹ̀dùn ẹjọ́ gbalẹ̀ kan sí. Let's pray one more time. Ẹ̀dùn ẹ béèrè. Pray for you. Tí o bá tí o bá jẹun tó jẹ́ pàtàkì, Jésù náà ní máa tẹnu mọ́. Jesus will not eliminate her needs. Gbọ́ ó ní àǹfààní ni ó jẹ fún yín nígbà tó ń bá lọ tán ó ti mọ̀ nígbà tó ń bá wa lọ tó yẹ ó lóun máa rán olùtùnú. I will send a comforter to you. pé òwa ní fi yín lẹ̀ lófo mo máa rán olùtùnú kan sí i. I will send a comforter to you. Ah o tún gbọ́ nígbà tó tún débì kan wọ àwọn ọmọ ẹ̀yìn tún ń bí lẹ́lẹ̀ pé bàbá o ti ń lọ báyìí o nígbà wo la máa dá ìjọba yìí padà. ẹ gbọ́ ohun tó sọ fún wọn ó ní kì í ṣe ti yín láti mọ ìgbà àti àkókò ó ní èmi yóò gba agbára nígbà tí mo nígbà tí ẹ̀ ń bá gbà pé mi káyìlá wọ ẹ̀kọ́ wọ́n gbọ́ ìfara àkọ́kọ́ nìyẹn nínú ayé àwọn apostoli tí ò bá sí ni wọ́ ayé wọn ìbá wọ̀ gbọ́fọ̀ wọ̀ ọ̀nà ń gbọ́ wọ́ tí ò bá sí ni ayé wọn kọ́ sẹ́ni gbọ́ wọ́n àbá dúró lójú kan ni ayé wọn ò ní tẹ̀síwájú ṣùgbọ́n gbà tá a wọ iṣẹ́ àwọn kọ́ sẹ́ni yẹn sẹ́ orí kejì ìfara àkọ́kọ́ ni ní yàrá òkè tí wọ́n pa wọ́n ní iná yẹn sọ̀kalẹ̀ ó kú ara rẹ̀ lórí gbogbo wọ́n ní ọ̀rọ̀ ẹnu wọ́n ṣe kí ni ó yàtọ̀ ìrìn àjò yẹn já yàtọ̀ àgbè láàárọ̀ bàbá ẹ̀dá iná mi sínú mi sẹ́ mo nílò iná wà á máa pè é iná mi mímọ́ ẹ̀dá iná yẹn sínú mi iná yẹn dà ó dá sínú mi ó dúró dọ̀ oya o baba o dana tẹmẹnu iná ìmọ iná o iná o baba o da da da iná ẹ̀mí mọ́ olúwa o da sínú mi jésù jésù jésù jésù dana tẹmẹnu iná iná iná ẹ̀mí mọ́ olúwa o da da da da baba o dana tẹmẹnu iná o iná o iná o bóyá fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà iná ẹ̀mí olúwa fa bàbá bàbá bàbá bàbá yá sínú mi iná ẹ̀mí olúwa yá sínú mi yá sínú mi jésù jésù jésù jésù yá sínú mi iná iná iná iná olúwa bàbá yá yá yá yá bàbá kẹsì olúwo ó ní ẹ̀mí torí ká mo bá ti gbàǹgbà yẹn ni ayé mi ò ní ní báyìí a sáré jù báyìí lọ hallelujah hallelujah mo ẹkún tí mo máa ń sun jù nìyẹn kádì mo bá ti gbà á kí n tó kọ́nà tó pè mí ò tí ì gbà kọ́nà tó pè mí nígbà tí mo wọ́n nígbà tí mo fẹ́ ń béèrè fún iná mi mímọ́. gbọ́ ìbá ti sáré jù báyìí lọ ó mọ iye ọdún tí bàbá mi ló fi béèrè ní ọdún mẹ́ta àti ààbọ̀ ló fi ń ṣèṣọ́ lójoojúmọ́ ó lóun ò béèrè fẹ́ ju kí ló ẹ̀mí kí ló ẹ̀mí mímọ́ àti iná ọdún mẹ́ta. for three and a half years ọdún mẹ́ta wo já sọ̀rọ̀ láàárọ̀ yìí wàá máa mú ọwọ́ yẹn tó bá gbogbo o lè lajú lẹ̀ o ọdẹ wọlé máa wòran tiẹ̀ wo ogun ayé lè ogun ayé lè wo àwọn tó ń rògbò ṣáájú ológo wo wo wo o jẹ́ sọ̀rọ̀ ni gbọ́ mo fẹ́ mú àtẹ́wọ́ yẹn wo àdìgbò orí màmá kan ẹ̀rù ọlọ́gbà mi gbọ́ gbọ́ mẹ́ńbà mi ni ọmọbìnrin kan kọjá wọ́n jọ ń sọ̀rọ̀ nígbà tí ọmọ yẹn lọ tán tí màmá yẹn padà dọ́dọ̀ mi ta jọ sọ̀rọ̀ ó ní pásítọ̀ ó ní iṣẹ́ ẹ̀rọ tó ń lọ ó ní owó ọjọ́ kan ti dúró sára rẹ̀. It has a day of pregnancy. mo ní ẹ màmá ó ní ó ti lóyún ọjọ́ kan mo ní ẹ ó ní ẹjọ́ náà ó dání ó ní ẹlọ́kọ́ lónìí nísìlẹ̀. Go and write down the date. ìbí náà wá kọ́ ni mo ní mo fẹ́ já màmá yìí. I want to know the truth. gbọ́ nígbà tó tó oṣù mẹ́ta. after three months. mo rí tí ọmọ yẹn mo rí pé ìrìn àjò ẹ̀yà tó mo ní ẹ́ màmá mọ kí ni o mọ oyún kí o oyún ọjọ́ kan ajẹ́kẹ̀mí kò bá múra ó mọ kí ni o mọ gbogbo ayé mi nìyẹn ajẹ́kẹ̀mí ó mọ kí ni o mọ gbogbo ayé mi nìyẹn èmi sì rẹ èmi gan ọmọ ayé mi àfi tí ibà jí àbẹ̀tọ̀ ni tí ibà rí ni ṣùgbọ́n òun ti mọ̀ ọ́ ó wù ọ́ dá fún ẹ̀dọ̀ ó ń wo ìfun wọ́n tó o bá wá da lágbára ayé tá a wà nìyẹn wọ́n wàá máa mú owó yẹn láàárọ̀ sẹ́ ó ní ẹ̀mẹ̀mẹ̀ máa tún náà mi dá ẹ̀mẹ̀mẹ̀ máa tún náà mi dá ẹ̀mẹ̀mẹ̀ máa tún náà mi dá. Jésù olúwa that side. Ó já sọ̀rọ̀. You need to talk. Wọ́n wẹ́ ẹ̀wẹ̀ tí dádì tí dádì pè mí bàbá ní olúwa ni. Africa Bank náà mo lè sọ. Africa Bank náà pè ní CAC. Ibi tó bá lè sísè ibẹ̀ náà máa ń gbẹ̀ bá lọ. That's where he always. Wọ́n ó wọ Ìbàdàn bí ìyá mọ̀ kó wọ Ìbàdàn. You know that he was there nígbà tó dé àpẹtẹ wo bí dábì náà ni kò sí ni kò kò ju oṣù méjì lọ gbogbo èrò tó wà ní ṣọ́ọ̀ṣì lápẹtẹ gbogbo oh, wọn wọ wá ní alóṣòwò àti kò ṣoògùn ṣùgbọ́n gbọ́ nígbà tó máa parí ẹ̀ nǹkan. by the time they want to finish him up. ó lọ ọdún mẹ́ta gẹ́gẹ́. you three oh years. àwa ń bí lọ́jọ́ yẹn ó dé gbàdúrà mi àwọn bíi pé dádì ẹ̀yin nìkan là ń gbélé ẹ mú yẹbẹ níyàwó ẹ mú yàwó wa ó ní ha ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ẹ má jẹ́ pé ìyàwó mi wá lọ́jọ́ tá a ṣe àjọ̀dún àkọ́kọ́ bàbá ọlọ́wọ́lẹ́ wà ń bẹ̀ ìyàwó wọn wà ń bẹ̀ wọ́n wá látòkè agbára ìyàwó náà wá láti lọrin bá a ṣe parí tán tí gbogbo ẹ̀ túká bàbá ò lè lọ ilé o mo ní dáàdì mo ní ẹja lọ lé ah, wọ́n nílé ò ṣe é lọ wọ́n lè ti dá nǹkan lẹ̀ ẹ gbọ́ ìyàwó lọ tán bàbá bọ́ sínú àìsàn. akọni ìdí dàgbàdua let's pray. lọ́jọ́ gbọ́ mo wà ń bẹ gbọ́ kálọ́kálọ́ pé mi ni pa wọn tí máa ń tẹ̀lé wọn mo mọ ìfún ah, àti ẹ̀dọ̀ wọn. I know everything about him. lọ́jọ́ tá a gbé wọn wọ ojúṣe. that day we took him to his age. wo odidi ọkùnrin wo sórí bí ọkọ tó tọ́ ni mo sọ sórí tí bàbá bá ń ṣe ìsọjí lọ́wọ́ sórí bí iṣẹ́ ìṣètò bí ìgbà tí afẹ́fẹ́ ń fẹ́ ni ó lè fò láti ibi kó fò sọ́hun yẹn a máa fò wọ́n wá gbé sórí kíní wí kíní abáǹgbé yẹn kíní stress orí kíní wí wí stress àìwọ́ ìwé làwọn gbé sí wọ́n ní kò dìde ẹgbẹ́ kò lè dìde ó wá gbójú mi ó wá gbójú mi ó gbójú wálẹ̀ ó gbójú ó gbójú sókè ó wò ó ní yín káàmù ní sà ó gbé ojú yẹn wálẹ̀ ó bú sẹ́kún ó ní èmi David Agboola Dàda call his name. náà ni àgbélùkọ. So I am the one. Kò lè dìde mọ́. He couldn't stand up anymore. A gbé sórí bẹ́ẹ̀dì ni ẹni tó lè fún. Was bed if that can fly. Ẹ̀jẹ̀ ké. Shout aloud. Lẹ́yìn oṣù mẹ́ta. After three months. Gbọ́ lẹ́yìn oṣù mẹ́rin ó lọ. He passed on o jẹ́ gbàdúrà o là ń sọ yẹn èmi mo ra ṣu. I was the one that bought the yam. Èmi mo ra iṣu. I bought the yam. Lọ́jà pẹ̀tẹ́ ń bẹ̀ yẹn. Àtàpẹ̀tẹ́ máa bẹ̀. Olùkọ́ mọ̀ sọ́wọ́ èmi mo ra iṣu. I bought the yam. Èmi ni wọ́n rán, èmi mo ra iṣu, èmi mo ra ẹ̀fọ́. I was the one that they sent to go and buy vegetable. Hallelujah! Èmi ni mo ra ẹ̀fọ́, èmi ni mo ra ẹ̀gúsí, èmi mo ra ẹran. I bought melon and meat. Sọ ma pé oyé oyé oyé mi ń gbà jẹ́. Oyé yẹn oyé mi ń gbà tá a délé wọ́n ní bẹ̀sùn, èmi náà bẹ̀sùn. I build the yam àárọ̀ ọjọ́ tá a dẹ̀ gbé bàbá sí mọ́ṣúárì ni o. The very morning we put the father in the morning. I peeled the yam. Wọ́n ní ikú yẹn mo o. I pound the yam as well. Omi náà jẹnu yẹn. I ate out of it. Mother took out of it too. Ẹ ẹ̀kú. The one that was died. Ayé ni wá fi ń ṣeré tó wá lónìí You are not toying with such life. Wọ́n pa àjọ tó bá ti kí ni wá kí ni wá tún máa jayé orí èyí. Wo o jẹ́ ké wo wo àtẹ́wọ́ yẹn níṣẹ́ kó tún náà dá kó ṣe kí ni o kó tún iná dá tí ò bá tún dá wò ó àgbàpá dá yẹn tó wọ́n pàṣọ pọ́ọ́rì ọ wọ́n pàṣọ pọ́ọ́rì ọ o nílò o nílò kí ni o nílò àpò kò ságbára náà ló ṣe rìn ọ kò gbọdọ̀ rìn ọ nílò àdúrà wọ́n àmì ẹ̀rọ tó yẹ kí n dá àmì ẹ̀rọ tó yẹ kí n dá àmì ẹ̀rọ tó yẹ kí n dá. Oh, Thank you. ayé ogun ni mo wà wàá máa pariwo bàbá ibi ogun náà bí mi sí wàá máa pariwo bàbá àwùjọ ogun ni mo wà wàá máa pè é bàbá mi ò ẹ̀tọ́ iná dá sínú mi sá iná dàda ẹ é ọdún ọdún dá sínú ọjọ́ mi ọ̀yà àbúrò.

oya oya oya oya oya Jésù ah, bàbá o. Olúwa wà. Ìwé ìfihàn yẹn orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta. Ọgbẹ́ àsápa. Ọba kí ni mo pè é? Àsápa. Ọgbẹ́ kí ni ọgbẹ́ àsápa? Ẹ jọba mi kà mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀. bí ẹni pé asápa. bí bẹ́ẹ̀ ni pé kí ni asápa. a sì ti wọ ọgbẹ́ asápa rẹ̀ náà sàn. a sì ti wọ ọgbẹ́ kí ni asápa rẹ̀ náà sàn. gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹran. ó ti tó níbẹ̀ yẹn bẹ́ẹ̀ni tí a sá ní kíló ní àsápa ó ní a sì ti wọ ọgbẹ́ kíló ọgbẹ́ ọgbẹ́ ta àsápa kíló a ti wò ó sàn wọ́n ọ̀pọ̀ ayé ló ni wọ́n ti sá lọ́gbẹ́ tí ọlọ́run ò bá dẹ̀ wojú ọgbẹ́ sí. if God has not healed the wound. wo èèyàn á dẹ̀ máa rin ìrìn àjò yẹn bẹ́ẹ̀ tí ò lọ́lọ́run ni torí pé ó ti gba ọgbẹ́ ọ̀pọ̀ ayé láti ṣá lọ́gbẹ́ wo ẹ pariwo gbàdúrà bàbá wàá máa pè é ọgbẹ́ ọ̀rọ̀ táyé sámi Baba, tó dá lè dúró bàbá pariwo iná àti ẹ̀jẹ̀ Jésù ó yá la ojú ọgbẹ́ yẹn kọjá sẹ́yìn olúwa wú ọgbẹ́ yẹn sàn láàárọ̀ sẹ́ bàbá ọgbẹ́ ọ̀rọ̀ àṣàgbà tí ayé sàmì wà má pariwo iná àti ẹ̀jẹ̀ ọ̀yà ńlá ojú ọgbẹ́ yẹn kọjá ọ̀yà wò ó sẹ ọ̀yà dúró àìsàmì ẹ̀nà àtẹ̀jẹ̀ làkọjá o làkọjá o làkọjá o làkọjá o ọgbẹ́ ọ̀rọ̀ àìsàmì bàbá o bàbá o bóyá o bóyá o jésù làkọjá o làkọjá o bàbá bàbá bàbá bàbá bàbá ọgbẹ́ ọ̀rọ̀ bóyá o bóyá o jésù jésù jésù jésù jésù bóyá bóyá bóyá bóyá bóyá làkọjá o ọgbẹ́ ọ̀rọ̀ ah olúwa láti olúwa let's spread that prayer point. mo sì what did you títí i always look into it. I did. Yes, sir. pàdé tìmọ́ Timo last week. i missed Timo last week. irun orí ẹ èmi sọ pé irun orí mi funfun ó ti wá irun he has a great great hair on his head. ó ti wá ó ti wá di arúgbó nídìí ẹlẹ́yẹlé sí kí ló sí Ṣàngó kò tó rí ọkọ̀ wà kọ̀ǹdọ́ ló ń ṣe asalọ́gbé ọ̀rọ̀ ni ìdíjà gbàdúrà mo rántí dáadáa kọ́ọ̀pù lásán báyìí gbọ́ ni bàbá gbé jáde àwa bomi sínú stainless cup ọmọ tó dáadáa bàbá ní tí ọwọ́ ẹ̀ tó gùn ti bọ̀ èmi náà ti bọ̀ bọ́ o bàbá náà tí ọwọ́ tí wọ́n bọ̀ wọ́n ní mo wá ọrùn àwọn náà ẹgbẹ́ bàtí mi mọ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ fi ṣe wọ́n ní mo sọ pé bí bá a ru omi kí ayé tì mo máa rú bẹ́ẹ̀ mo kọ́kọ́ fẹ́ dáwọ́ padà. I want to remove my finger. ṣùgbọ́n níwájú wòlíì wòlíì kan wà ìkà ni wọ́n tí wọ́n láàánú ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tá ibi tá a sọlẹ̀ sí wòlíì kí ni wòlíì àbíyamọ ni àwa ọdúngbà tá a rú tán aleluya ó wá ní gbé omi yẹn lọ dà sí títì ẹni ìpè ní tìmọ́ ìpè ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àṣàlọ́gbé ọ̀rọ̀ ó wá dẹ̀ tí ń ṣe kọ̀ǹdọ́. He became a conductor ẹlẹ́ẹ̀lẹ́ Ṣàngó ẹlẹ́ẹ̀lẹ́ Ṣàngó ẹlẹ́ẹ̀lẹ́ Ṣàngó ẹlẹ́ẹ̀lẹ́ Ṣàngó ẹni ìpè ẹ jẹ́ káwókè. raise up your hands. àbátọ pé ó ní rúbẹ́ẹ̀nì kí ni o àkọ́bí mi kí ni o ìwọ àkọ́bí mi ẹ ẹ ẹ títayọ ọlá tátayọ agbára ipá mi ìpilẹ̀ṣẹ̀ ẹ ké ìṣe. shout aloud this morning. bàbá ọgbẹ́ ọ̀rọ̀ tá a sá mi sẹ́. bàbá tó di ayé mi mọ́lẹ̀. wà pariwo láàárọ̀ sá. shout aloud this morning. bàbá iná àti ẹ̀jẹ̀. fire and the blood. ọ̀yà ńlá ẹ̀bẹ̀ kọjá sá. go through the wall. la kọjá. go the wall. wò ó sà. ọ̀yà la ojú kọjá. ọ̀yà dúró. Yes, I'm no, okay, pass, amen gbọ́rọ̀ tásàmì bàbá wò gbódògàmùsọ̀ wòsàn bàbá wò wòsàn wòsàn wòsàn bàbá ọgbẹ́mi táìsàmì ilé olúwa wòjọsàn wòsàn wòsàn iná iná iná wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn wòsàn ah, ah, what's up, what's up, what's Let's pray. Wọ́n ọmọbìnrin yẹn ó ń ṣe dodo sàn lọ́wọ́. That lady wá ní kí bàbá rẹ̀ ó gbàdúrà fún. pray for her. Bàbá wa súre fún After blessing Bàbá wa pe ọkọ ẹni wo. Man called Lágbájá. Called his name. Ó tẹ̀lé ọ lọ. going with you. Kì í sọ ọmọ ìyá o. O gbọ́dọ̀ fìyà jẹ o. Don't make her suffer. Torí pé tó bá fìyà jẹ, yàrá rẹ̀ sì wà ńlẹ̀ o. Yàrá ó ń romi ẹ̀. Kí ni kí ni yàrá rẹ̀ sì wà ńlẹ̀? Yàrá romi ẹ̀. Yàrá yìí náà ló padà sí báyìí. Yàrá gone back to the room. Jágbàdúrà. Let's pray. Mo máa ń sọ nǹkan wa. I just said something. Àǹtí mi ni. My sister. Àǹtí mi ẹ jẹ kan ìyá kan ló bí wa. Ẹ ó mú ọkọ wálé ó mú ọkọ wálé wọ́n jókòó báyìí dáàdì ní jókòó dáàdì ní ẹ̀dọ́ pé kì í ṣe lójú ayé òun ló ṣe fẹ́ òun lè fẹ́. bàbá ẹ̀dẹ́dá gbàdúrà ni mọ̀ ṣeré ọlọ́ngbọ́ wọ́n fẹ́ra o wọ́n bí ọmọ àkọ́kọ́ dadi wọ́n bí ọmọ kejì ẹlẹ́ẹ̀kẹta ìbejì náà fi bí wo nígbà tí àwọn ìbejì yẹn gbọ́ nígbà tó pé ọmọ ọdún méjì gèrègé àti mi padà wálé wa wo láti ìgbà yẹn àwọn ìbejì yẹn wọ́n ti pa wo wọ́n ti parí yunifásitì wọ́n ti àmì ìdí ti ń ṣiṣẹ́ sí gbọ́ gbọ́ títí tí ọkọ tó fẹ́ yẹn ọkọ yẹn ti kú nílá sí àsìn wọn àjọ gbé gbogbo wedding tí wọ́n ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà wọn kàn jọ dúpẹ́ bàbá dà ìyàwó dà wọn jọ dúpẹ́ lọ́jọ́ wedding ọmọ ọ̀rẹ́ tí wọ́n ti dúró wọ́n ti dúró wọ́n wọ́n lọ nìyẹn bàbá mi dúró pé ó ní lójú ẹ̀mí mi ò ní lọ ò ní fẹ́ àti ọgbẹ́ ni wọ́n san lọ́jọ́ yẹn ò ní fẹ́ o. ẹ̀kẹ́ ah, bàbá ó wá máa sunkún yẹn pé ṣé bóun dẹ̀ ṣe máa dàgbé náà rèé àti wọ́n ti àṣọ gbé ọ̀rọ̀ ni òun ò ní. ẹ̀kẹ́ làárọ̀ ṣe bàbá ẹ̀pẹ́ agbé ọ̀rọ̀ táyé sámi sá. bàbá wà á máa pè é iná àti ẹ̀jẹ̀ ọ̀yà ńlá ojú ọgbẹ́ yẹn kọjá sẹ́. ẹ wojú ọgbẹ́ mi sà. he my wound. bàbá my father. iná àti ẹ̀jẹ̀ fire and blood. ńlá ojú ọgbẹ́ mi kọjá. he my wound. ẹ wojú ọgbẹ́ mi sà. he my wound. fire. fire. ẹ̀mí lò. ah gbogbo gbé òkúta sami iná àti ẹ̀jẹ̀ ó yá o mo sàn ọgbẹ́ mi ọgbẹ́ mi ah, bàbá o mo sàn jésù jésù jésù ó yá o mo sàn láàárọ̀ yìí ọgbẹ́ ọ̀rọ̀ òkúta sami iná ẹ̀jẹ̀ jésù mo sàn mo sàn mo sàn mo sàn lónìí ah, ah, bàbá o bàbá o mo sàn jésù mo sàn olúwa o olúwa o olúwa o ó yá o bóyá bóyá bàbá wò bàbá wò bàbá wò mo sàn jésù jésù jésù mo sàn mi olúwa mo sàn bàbá bàbá bàbá mo sàn ọgbẹ́ mi bóyá mo sàn bóyá. amen. let us pray quiet well this morning don't play. Okay. She didn't just utter the word ṣùgbọ́n wọ́n sọ ọ́ di lọ́wọ́ ni ó wá di ọgbẹ́. it became a wound on her. bínú ó ní gbọ́ lágbájá bí mo ṣe ń wọ ọ̀rẹ́ ọmọ òṣèlú ẹ̀ fún ọ. and he said to her don't worry your child will do same thing to you. hallelujah. hallelujah. òun náà sì dàgbà o. Hmm. ó níyàwó. he got married. ó lọ́kọ jàre. she got married. nígbà tọmọ tóun náà bí nígbà tóun náà. when her child was well grown. dédé ìgbà tí màmá yẹn sọ pé ọmọ òṣèlú ẹ̀ fún ẹ. so when the woman uttered the word to her. ọmọ náà wù ń gbà yẹn kí ni ọmọ yẹn náà wù sí the child started acting to her the way she acted to her mother. ó wá ó gbọ́ ó wá ń yálé wòlíì káàkiri. she was not going from one prophet house to another. wọ́n dà pé ọ̀rọ̀ tó bí rẹ sọ. the word your parents utter to your life is not a battle. ẹ̀kẹ́. shout aloud. Baba. ẹ gbọ́ wọ́n á ní ẹ filẹ̀ wọ́n á ní ẹ ọjọ́ wọ́n á ní ẹ ọjọ́ lọ. let her go bó ṣe kí ni bó ṣe lọ náà kẹ́ni bẹ́ẹ̀ náà ni ó ti padà. she is coming back the way she is going. o mọ̀ pé ọgbẹ́ wọn ní ẹ filẹ̀ wọn ní lánàá rẹ̀ tó rókè wọn ní kí ni ó ti kí ni ó sì ń padà bọ̀. what goes up must come down. wọn ní ẹ filẹ̀ wọn ní ilé kí ni làkótí kí ni làkótí jókòó dédìí ó ń padà bọ̀. káì wọ́n dà wọ́n ní gbọ́ wọ́n ní gbọ́ wọ́n ní wọ́n èrò ọmọ lẹ́yìn èdò ẹja wo bí ẹja wo ẹja ẹja kéde. please let's shout. ẹ̀ka shout. Shout aloud. Father, every wound of the world inflicted on me that put a stop to my life. Speak out. You saw it to heal my wound. The wound inflicted on me. The wound of God inflicted on me. You shout. Speak aloud. My Father, fire and blood. Heal my wound. Heal my wound. Heal my wound.

ọgbọrọ láìsí àmì. bàbá wòsàn ọgbẹ́ ọ̀rọ̀ olúwa wòsàn jésù jésù jésù wòsàn olúwa olúwa wòsàn ọgbẹ́ mi bàbá wòsàn jésù jésù bàbá bàbá wòsàn olúwa ọgbẹ́ táyé sami olúwa wòsàn olúwa wòsàn olúwa wòsàn ọgbẹ́ ọ̀rọ̀ táyé sami bàbá bàbá wòsàn.

Enemy dojo jẹ yìí. He used to say, I'm not waiting for your food. A lóun tí mo máa dẹ jọjọ ọkọ He said, what I will eat the day that I will die, I will die. Àti ọgbẹ́ ló sá wa. We never knew as a bitter wound or not. Títí bàbá mi fi kú sẹ́ni tó fi dé wa. None of us was well to do. Hmm. Kò fi kú sẹ́ni tó dìde we were not well to do. Then àwọn because he said I'm not waiting for prosperity. You said listen I'm not waiting for any of it to feed me. He said what I will eat I already have it. In fact we couldn't take care of it he died as a result of that sickness. Nobody was well And he said that he won't be able to reap the fruit of his labour. He said he's not expecting prosperity and he didn't eat it he didn't enjoy us. Ah, the woman I used to say, I will reap the fruit of my labor by you, she's still alive today. But he said he won't be there. Go. Speak out. Father. The wound of total inflicted on me. You shout this morning, Father, fire and the blood, heal my wound. Father, I need healing this morning. I need healing as touching my wound. I've been inflicted with you. Father, my friends are inflicted with on me. The wound of my brothers on me. The wound of my mothers on me. You'll be shouting. The wound of women. The wound of men. Amen. You shall, my father, fire and blood, heal my wound, heal my wound. Prayer. ọgbẹ́ ilé wa lára mi wọ́pẹ́ mi fẹ́ wọ́pẹ́ mi fẹ́ wọ́pẹ́ mi fẹ́ wọ́pẹ́ mi fẹ́ olùwàpẹ́ mi fẹ́ òṣọ́gbẹ́ mi fẹ́ bàbá wọ́pẹ́ mi fẹ́ olùwàpẹ́ mi fẹ́ olùwàpẹ́ mi fẹ́ olùwàpẹ́ mi fẹ́ wọ́pẹ́ mi fẹ́ wọ́pẹ́ mi bàbá wọ́pẹ́ mi bàbá ọgbẹ́ mi mọ́sán Jésù Jésù Jésù.

ó rò pọ́ náà ti là ní. he thought his way is paved. kò mọ̀ pé òun ti lọ́gbẹ́ là. that is wounded already. ẹgbẹ́ ẹgbẹ̀rún lẹ rí tó kú òlé tó lọ abroad tó gbé ọgbẹ́ náà. thousands people travel la with wound. pé máa lọ. well you can go. jẹ́ àwọn tí ó mú bọ̀. let us see your result. Gbogbo ẹni tó sá ọlọ́gbẹ́ kí ni ó mú bọ̀. Whoever inflicted the wound, what is he going to achieve on you? Ojú ọgbẹ́ rẹ̀ lára rẹ̀. His wound on you. Bí àmì bá lé lẹ́nu. If your amen is thunderous. Iná la ojú ẹ̀. Amen. Yes. Pé ẹ jẹ́ ọmọ lọ. Let him go. Ẹ já filẹ̀. Let's leave him ẹ jẹ́ á bí ó ti ṣe. let us await his achievement. nínú ayé ìlà wa. after all we are still in this world. agbámẹ́kàwé Nehemiah yẹn. read the book of Nehemiah. wọ́n sọ ní sà. they said it there. ṣé wọ́n reject ẹ̀. did they reject it. wọ́n sì wà nígbà mẹ́wàá lóòótọ́. and they went back to them ten times. ó ní wọn àwọn tí ń bẹ lókè odò. those are the other side. wọ́n sọ fún wa pé. they told us. anywhere. we wherever. bẹ́ẹ̀ bá lọ láyé. you go. ẹ sì padà wá bá wa. you still come back to us to bear. àwọn rò pé eré ni. they thought they were playing. ó sì ṣe nígbà tí àwọn ará Júdà. orí kọkànlá kan orí kẹrin ẹsẹ̀ kejìlá. orí kẹrin ẹsẹ̀ kọkànlá galata ẹsẹ̀ kọkànlá. àwọn ọ̀tá wa wípé. àwọn ọ̀tá wa wípé. wọn kì yóò mọ̀. wọn à ní jí ó mọ̀. wọn à ní rí. ọgbẹ́ kan ní o wọn à ní rí. títí a fi dé àárín. a fi dá àárín wọn. tá a fi pa tá a fi jẹ wọn run. tá a fi da ẹsẹ̀. wo ogun tó wọlé lójijì. the burden of that life suddenly. àṣẹjáde sí ọ. authority Ó mọ̀ pé ogun kì í gba àpúrúfà kó tó wọnú ayé yẹn. Before you enter someone's life. Ká ẹsẹ̀ kejìlá. Read verse twelve. Ó sì ṣe. Nígbà tí àwọn ará Júdà tí ó wà lágbègbè. Àwọn tí ń bẹ ní Júdà tó wà lágbègbè dé wọ́n rí bá àkọ́lé Olúwa. Wọ́n wí fún wa nígbà mẹ́wàá pé. Wọ́n wá sọ nígbà mẹ́wàá pé. Láti ibi gbogbo wá. Ẹni wuyẹ̀ tó wù ká lọ láyé. Ilẹ̀ yóò padà tọ̀ wá. A sì padà wá. Àwọn ẹnna wọ́n yẹn báyìí. Gbogbo ọgbẹ́ pé bó ṣe lọ ni ó padà. Every window is coming by the same way it's going. Tí ayé sá ọ. Inflicted on you by the world. Tọ́dáyé rẹ dúró. Put a stop to your life. Olúwa wọ ọgbẹ́ yẹn sá. Yes. Mo ti ṣàlàyé fún yín bí mo ṣe lọ fún course, mo lọ fún Bible school kan. I told you how I went to a theology. Mo dẹ̀ sọ bọ́gà mi. And I told my boss. Ní pastor tí mo wà lábẹ́ ẹ̀ nígbà. The pastor that was under them. Wọ́n wá ń bẹ́ nìkan sọ̀rọ̀. He was talking to somebody. Wọ́n ní Òjó ti lọ. He said Òjó is. Ó ló lẹ́bùn. Òjó is gifted. Ó ló lè gbàdúrà. He is prayer he can prayer. Ó ló lè kọrin. And he can sing. Ó ní tó máa ríran díẹ̀ díẹ̀. And he is receiving visions sometimes. Ó ní instrument lọ jẹ́ fún wa. He is a good instrument for us. Ó ló lọ. He is living. Ó ní kò lè ṣàṣeyọrí lọ. He said he can succeed over there ìgbà mo fẹ́ wọlé school yẹn i pay two hundred and fifty thousand naira. mo san two hundred and fifty thousand naira. ẹnì yẹn wá pè mí níbi tí mo wà. he said na harry come here i work. ó ní kí n máa bọ̀ o. he said come over. ó ló kọjá ní tó lé ní kí n dúró. he said it's not something you can say. kí n máa gbọ́ níbi mo wà. Hmm. mo wá wá. I went there. Ẹni yẹn àṣàjẹ́ má sẹ́ni. The person is the time I was saying. Ó wá gbé mi lọ gba pastor yẹn pé. He took me to the pastor. Ìpètẹ́ ẹsẹ́ fọ́ jòǹjò mi. Because you rain on Ojo the other day ó ló báyìí. I brought him here for you to say it to his face. Ọlọ́run ò ṣépè fún o. I didn't call him. Ọlọ́run ọ̀tọ́ pé kò ní ṣàṣeyọrí. I didn't say won't be successful. Ọlọ́run ní kò lè ṣàṣeyọrí. But he said he can succeed. Bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ mi. There are some where Ìwọ kàn fi rẹ́rìn. You take it like. Ọkàn fi rẹ́rìn. You just smile. Ẹni ó sọ sí ọ mí nìyẹn. The person that utter if you want to deal with the person. Ìwọ tí a sọ sí lọ And you that dey utter if you are smiling. Kó o tètè wọn lù padà. You better rebook it mo wọlé ìwé yẹn mo lọ ọdún kìíní mo lọ ọdún kejì mo ń lọ ọdún kẹta lọ a wà ní final year a fẹ́ ṣe exam five thousand lọ jáde nígbà tí mo wá five thousand tí mi ò rí táwọn ẹgbẹ́ mi bẹ́nu class mo wá rántí ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ. I remember the statement you uttered mo wá rántí pé kí ni mo fi fún lọ́jọ́ tó sọ̀rọ̀. I was like what did I, how did I reply in the day he said to the Lord. ẹ pariwo. shout aloud. ọgbẹ́ tí ayé sá mi. na who inflicted on me by the word. wọ́n dá mi dúró. that is responsible for delay. iná mi mi máa. Holy Ghost fire. ẹ la ojú ẹ kọjá. ilé àrùn. Agbada wo, agbada wo, agbada wo, agbada wo, agbada wo. Ah! lónìí bàkọ̀dá ọgbẹ́ táyísọ́nù ilé ìlú bàkọ̀dá bàkọ̀dá yes yes yes ìlú ẹ̀mílò bàkọ̀dá bàkọ̀dá ọjọ́gbẹ́ àrọ̀dẹ̀ ilé ìlú bàkọ̀dá ọgbẹ́ táyé sáàmì ilé ìlú bàkọ̀dá bàkọ̀dá bàkọ̀dá lónìí lónìí lónìí lónìí lónìí iná lágbádá ọgbẹ́ ayé lára mi bàbá o iná ẹ̀mí bò lágbádá jésù jésù jésù iná ẹ̀mí bò lágbádá ọgbẹ́ ayé sábẹ́ lónìí iná ẹ̀mí bò lágbádá. ẹlòmíà tó fèsì. some people reply this way. a ní èpè ńlá. kai kì í má gbọ̀nrín ságbọ̀nrín ni ọ́ ǹjọ́ wọ́n bí ọ ságbọ̀nrín wọ́n pè ọ́ anything má gbà kan fi bọ́mọ rẹ ṣeré. don't allow them to use negative symptoms mo bí ọmọbìnrin kan. I gave birth to a baby girl. Àǹtí mi bá fẹ́ fún un My sister was about to name her. Wọ́n lọ́jọ́ ìyá àyà wa. He said she resembled her grandmother. Wọ́n bá fún ní oríkì ìyá àyà wa. And she wanted to give her the lineage of her grandmother. Mo ní sẹ́yìn lẹ bímọ ni. I said, are you the biological mother? ìwọ́n láwọn náà ní orí ọ̀fẹ́ àti ní dá orúkọ kan. well I have a grace in you. mo ní wọn ìfọ fábílì ìfọmọ tèmi ló kọ. I said no that is not it's never done. èmi bọ́ máa fọ́ mara mi ló kọ. I have to give my children names that please. tí ọmọ yín bá ti bímọ. once your daughter comes to bed. ẹ̀tọ́ ló kọ ìyá ìyá wa tó kú lé àlàpà. you can give her the name of her grandmother that died in an outdated building. wọ́n ní rọ o. she said no àwọn ti pinnu páwọn máa fún lóko. that is a determination. mo wá ní àǹtí. I said sister. àǹtí. Akora. Ẹ kan àbùkù búlù. You will be disgraced in blue, blue color. Okay. Ẹ kan àbùkù búlù. You will experience blue mo sọ fún yín pé èmi ni mo lọ mọ èmi ni mo ní láti àti fọmọ ìwọ kí ló kàn yín. what concerns you there. ó ní rárá o ọjọ́ ibi ti dákọ ọjọ́ ìyá mi ọjọ́ àjọrò mo ní àjọrò wèrè wo. nonsensical àjọrò. àjọrò tó kú ní àná. àjọrò that die in an outdated building ọmọ mi lájọrú. please don't give my daughter àjọrú. ọ̀dà àpò pinnu ìfọmọlókì. okay no need a praise for my daughter. bẹ́ẹ̀ni. yes. yes ebi gba ma sọmọ lókì lẹlẹlẹbi gan àwọn ọmọ mi ò lókì. they don't have. oríkì kìíní. what do you mean by that. ọmọ kò oríkì ni ogun ìdílé ń gbà ni. Don't you know family battle is using language that praise that you have sacked. Orúkọ ni They are using names to refer people. Orí kìlógún òdìlé fi ń And family battle is operating with language that praise Say you Yorùbá ti yé Is it clear to you? Ọ̀dà èmi ọ̀dà yìí fọmọ Okay, I don't need it. Tọ́ like ìsọlókì mi ò fún. I don't need it I'm not giving up. ẹ ẹ ọjọ́ ìyá mi she said she resemble my mom. mo ní ilé ọjọ́ ìyá yín o. I said you don't resemble your mom. ọjọ́ ọmọ tẹ ẹ bá bí ní ọjọ́ ìyá ìyá yín. your granddaughter should resemble your grandmother. àti ẹ kàn àbùkù. àti don't let me disgrace you. ẹ kàn àbùkù blue. don't let me give you blue disgrace. bẹ́ẹ̀ bọ̀ sọ fún ọ wọ́n dẹ̀ mọ̀ mi pé àwọn fẹ́ kàn àbùkù. she knows that I am a I am a doer of my work. wọ́n máa blue ni. yes blue disgrace. ẹgbẹ́rù yẹn wà máa lọ. well just pack your load and take your leave. That is blue disgrace. Huh? Blue embarrassment. Àbùkù blue no. Ká. ẹrù yín. Ẹ mọ̀ lọ. Carry your load. Ẹ mọ̀ lọ. nàmbá yà fi mí lẹ̀ jẹ́jẹ́. she left me. ẹ gbọ́wọ́ yẹ báyìí. lift up your hands. ọ̀rẹ́ lọ sá ẹlòmíì lọ́gbẹ́. some friends wọ́n bí lẹ́ẹ̀. they ask me. ta ni ọ́. who are you. bá a ṣe ń wò yìí. the way we see you. ṣé wòlíì ni ọ́. are you a prophet. ó ní àgbẹ̀ ni mí. he said I am a farmer. èmi kì í ṣe wòlíì. I am not a prophet. wọ́n ní bó ló ṣe wá rí tó fi dà báyìí. why are this why are this. tó fi ní kà why you so wicked. ó ní ènìyàn ní lòmí. He said, Even me that using me. Láti ìgbà èwe èmi wá ni wọ́n ti rí. Right from my childhood They've been using me. Àgbẹ̀ni èmi. Àgbẹ̀ni mi. Àgbẹ̀ni mi tẹ́ ń bí ìrìnàṣẹ́ rẹ láti ìgbà èwe mi. Láti ìgbà èwe mi wá ni wọ́n ti ń lò mí. They been using me right from my childhood ẹnìkan wá kọjú sẹ́ni tí pẹlẹgbẹ rẹ pé ọgbẹ́ kíni wọ̀nyí. kí ló mú ọ lápá tí ń ṣẹ̀jẹ̀ yàlàyàlà yìí. why are you bleeding why put you heard? ọlẹ́ni tó parọ́ tó pera rẹ̀ ní wòlíì. ọgbẹ́ tá a sá mi láti inú ilé rẹ̀ rí o. this is the wound inflicted on me in his house. ọgbẹ́ tá a sá mi láti ilé ọ̀rẹ́ mi. the wound inflicted on me on my friend's house. ọwọ́ alókè. is that okay. tọ́lá jẹ́ pé bá ní wọn. either is that it is. gúrúùpù ni wọn. where they are. wọ́n ti dúró bí dìde. dìde ìwọ idà. sí olùṣọ́ àgùntàn. sí olùṣọ́ àgùntàn. àti sẹ́ni tí sẹ́ni kejì mi. àti sẹ́ni tí sẹ́ni kejì mi ti fọ́gùn jà mí. idà tó padà síbẹ̀. dìde. dìde. ìwọ idà. ìwọ idà. sí olùṣọ́ àgùntàn mi. sí ẹni tó pẹ́ra rẹ̀ ní olùṣọ́ àgùntàn tó tó ṣe tẹ́kùrẹ́ pé wòlíì tó pèrè ń wòlíì. ó pèrè ń wòlíì. ó pèrè láàfà ó tún sàmì lọ́gbẹ́. Ah! ó pèrè ń wòlíì ó tún sàmì lọ́gbẹ́. Ah, ó fèdè fún ó tún sàmì lọ́gbẹ́ ó pera rẹ̀ láláwo ó tún sàmì lọ́gbẹ́ àwa ń béèrè pé ìwọ idà dìde sí olùṣọ́ àgùntàn àti ẹni tó súnmọ́ mi tímọ́tímọ́ wọ́n bọ̀ wá ẹni tó súnmọ́ mi tímọ́tímọ́ tó bẹ olùṣọ́ àgùntàn mi lọ́wọ́ ẹ̀kọ́ bó pa mí. that send my shepherd to get me killed kí ló ní ó dìde ìdà sí olùṣọ́ àgùntàn àti sí ẹnìkejì wọ́n ní ká ẹjọ́ bolẹ̀ ti ń kà á. sẹ́wèé ka báìbù ni. ẹsẹ̀ karùn-ún sí ah, kẹfà. ọmọ wa ka báyìí o dákun dáadáa dáadáa dáadáa. Dìde. Dìde. Ìwọ idà. Ìwọ idà. Ṣé olùṣọ́ àgùntàn mi? Sẹ́ni tó pẹ́ra rẹ̀ lólùṣọ́ àgùntàn mi tó ń ṣe mí. Àti sí ẹni tí í ṣe ẹnì kejì mi. Àti sí ẹni tí í ṣe ẹnì kejì mi tó bẹ ọ̀wẹ̀. Olúwa àwọn ọmọ ogun wí. Òun lolúwa àwọn ọmọ ogun wí. Kọlù olùṣọ́ àgùntàn. Kọlù olùṣọ́ àgùntàn. Àwọn ògùntàn ó tùká. Àwọn àgùntàn ó tùká. Sakaraya thirteen. Ìyọ̀wọ́ mi. Eh. sí àwọn kéékèèké. Eh, àwọn kéékèèké ọ̀làgbà fúnra mi máa ń yẹn ké wọn. I will kill them by myself. ẹ na wáyé sókè báyìí. raise up your hand this way. ẹ pariwo. say ọgbẹ́ wo ni bẹ lára. which one is on my body. tó dára tó dá mi dúró. that stop me. iná olúwa. wọ́n yọ bẹ́ẹ̀ lọ. adé lára ilé o ilé olúwa lágbọdá lágbọdá lágbọdá lágbọdá ọgbẹ obìnrin ìyára ilé olúwa lágbọdá ọgbẹ ìgbà lára ilé o ilé o bọ́yà agbẹ̀dọ̀ ìlò olúwọ̀ agbẹ̀dọ̀ ọjọ́ ayé lọ́ra ọgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlò ìlò ìlò agbẹ̀dọ̀ lónìí yes yes olúwa wá gbàdúrà yìí. Are you ready to pray? Ẹ̀mí mímọ́ ní ká ẹ gbàdúrà yìí. Holy Spirit asks you to pray this way. Ṣé ẹ mọ̀ pé ọmọkùnrin tó ní bẹ nílùú Èbó lánàá? You know the man she said is in abroad yesterday. Inú obìnrin yẹn lọkùnrin yẹn wà. That man is still in her tummy. Òun sì lọ ṣiṣẹ́ l'Amẹ́ríkà. And he travel to America to be working there. Ní sì ń bẹ nínú ẹni tọ́sẹ̀. And he lives inside the place that he offended. Ó sì rò pé òun gbé Amẹ́ríkà. And he told his living in America. So le gbàdúrà yìí pẹ̀lú ìbínú. Can you pray aggressively this time around? Ẹ̀yin wo lẹ gbé ayé mi mì? Who are those that swallow my life? Wàá máa tẹnu mọ́. Yes sir. Ẹ pọ ayé mi rẹ. Commit my life by fire by thunder. Ìmásàrí kàbáàdà rúànà. Yes. Mèsè de yé kéde Yerúdà. Oh yes Lord. Agẹ́gẹ́ yá máa kábàrú wàdà. In the name of Jesus. Gbogbo ẹ̀yin tẹ́ gbé ayé mi mì. Those that swallow my life. Ẹ pọ ayé mi rẹ. Commit my life. Ẹ̀yin ẹ̀yin tẹ́ mi sẹ́mi. You would have swallowed my word. Ẹ pọ ìpè mi lẹ̀. Lónìí, lónìí, lónìí, lónìí, ẹ̀kọ́, ẹ̀kọ́, ó dá ẹ̀kọ́ ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ni yes yes yes ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lónìí lónìí yéé yéé ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ni ẹ̀kọ́ lónìí ẹ̀kọ́ ẹ̀yìn ẹ̀kọ́ ayé lónìí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ah. sí àpúrógámù yìí láàárọ̀ yìí. you haven't shared this program this morning. ìrántí ọlọ́run kan. a minister of God. ó lépa kọ̀ lọ. He was trying his best, but he was not progressing. He tried to put his destiny, but it was difficult. He tried to make it. But all his efforts prove about him. We were praying this way. We prayed to a point. God said to me, Tell my servant. Màmá rẹ̀ gba ọkọ ẹnìkan. His mother is not somebody's husband. Ọ̀rọ̀ ọ̀pá méje. God said, he should buy seven years of àǹkárá. Àti ten thousand. And ten thousand naira. Kókó lọ fẹ́ni tí màmá rẹ̀ gbọ́. That should take it to the woman that his mother is not her husband. Màmá ni Olúwa ní màmá rẹ̀ gbọ́ ọkọ God said, your mother is not a eh, woman's husband. Ra Ankara, Buy Ankara. Oríṣiríṣi Ankara. méje ọ̀pá mẹ́fà mẹ́fà méje seven ankara to kó ra kókó ten thousand kó ra ten thousand to eat ọba kò lọ. and he went there orí àdúrà yẹn náà mọ wa o. i'm still on the same prayer point. ọba kó owó yẹn lọ ọba kó dé kéétu. ìwé ètò kéétu ẹni tí màmá rẹ gbọkọ rẹ ń bẹ ní pátá ń pèbí kan ní yakubu dandan. Liz àti ẹsẹ̀ Yakubu dandan at Ketu. Nígbà òde Ketu, wọ́n ní ọmọ lọ Yakubu dandan. Nígbà òde bẹ̀, ọwọ́ àmàmà délé, wọ́n ní màmá mi ní chọ́ọ̀chì. Yá àdúrà mi, màá ra àwọn yá àdúrà chọ́ọ̀chì mi ọba bá bàmọ̀ jọ́ọ̀sì ọba dọ̀bálẹ̀ màmá ní yọ̀dà fún ọ àdúrà rẹ̀ ọgbà o yọ̀dà fún ọ o ó ṣe rere o ta ni ọ ó lè mí lágbájá màmá yẹn kà tún sọ́dà nù ni.

ọba di àǹkárá. and she saw àǹkárá cloth. oríṣiríṣi. different types. méje. seven. ọba fún un envelope. and he Mama gave her the envelope. she counted the money. ẹgbẹ̀rún kan. one thousand. ẹgbẹ̀rún méjì. two thousand. ẹgbẹ̀rún mẹ́ta. three thousand. ẹgbẹ̀rún mẹ́rin. four thousand. ẹgbẹ̀rún márùn. five thousand. ẹgbẹ̀rún mẹ́fà. five thousand. ẹgbẹ̀rún méje. seven thousand. ẹgbẹ̀rún mẹ́jọ. eight thousand. ẹgbẹ̀rún mẹ́sàn. nine thousand. ẹgbẹ̀rún mẹ́wàá. ten thousand. ó ní sẹ́bó ṣe rí nìyẹn. so this is how it is. ẹ̀gbọ́n rí àgbà. the eldest. nǹkan ó ní wọ́n ń bẹ is his husband. àtọkọ rẹ̀ ó ní wọ́n ń bẹ. her husband. níbo ni wọ́n wà. where are they living. ó ní wọ́n ń bẹ l'Abuja. he said ó ní wọ́n ò sí l'Abuja. he said he said that they are in Abuja. ó ní wọ́n ń bẹ ní Kwamba tí ọkọ rẹ̀ ń lọ ẹ̀rọ òbí. Ah, Jesus Christ. ṣé rí ẹni tí ẹni tó ọkùnrin tí ń lọ ẹ̀rọ ògì. the man that is using this grinding machine. ilé mẹ́ta ló ní ní Maitama l'Abuja. he initially had three houses at Maitama in Abuja. ó ní kan ní Wuse. one at Wuse ẹni bá ma Àbújá yóò mọ̀ pé ibi tí wọ́n ń pè ní Maitama ó ní ilé mẹ́ta ní Maitama ó ní kan ní Wuse ó sì ní owó lọ́wọ́ gbogbo tó ní láyé ọjọ́ kan ní EFCC gbà. EFCC sin for him. ọwọ́ àpàdà. he went back fi kwamba. fi kwamba. ọwọ́ ara ẹ̀rọ tí wọ́n fi ń lo ògì. he bought grinding machine for farm. ọwọ́ ń lọ lo ògì. and he was using it. ẹni tí ń lo security. he that was using security. ẹni tí ọlọ́pàá ń guide. policeman used to guide him. ẹni tí ń rìn pẹ̀lú ọlọ́pàá. he used to work with entrance. ẹni tí gate man sílẹ̀kùn fún. the man used to open his gate for him. ó di ẹlẹ́rọ. ó ní grinding machine man kéésì ọkọ lọ́sẹ̀ mi o. my husband didn't offend me though. ìyá yín lọ́sẹ̀ mi. your mother offended me. mo sì mọ̀ pé àkọ́bí rí ọmọ tọ́jú ìyá rẹ̀. the first daughter will take care of the money. ìdí tí mo fi da ọ̀nà ọkọ rẹ̀. I scattered her husband way ẹ̀gbọ́n rẹ̀ kejì ńkọ́. the second one what about him. ó ní tíṣà lòun. that one is a teacher. ó ní sọ níṣẹ́ lọ́wọ́. is he working. ó ní ẹ ó ní ebúṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ látọdún kààbọ̀. he has been sacked by arabic oye kẹyẹ. ó lé mi ni mo wà nbẹ. he said I am behind his spirit. ẹ̀gbọ́n rẹ̀ kẹta ńkọ́. what about the third. ó ní bẹ̀. he said she is fine. ó ní sọ níṣẹ́. is he working. ó ní yẹn ò tiẹ̀ níṣẹ́ rárá. that one is jobless. ẹ ó lé mi mo fi yẹn lẹ̀ báwọn. he said I made that person. àbúrò rẹ̀ tó bímọ mẹ́ta fọ́kọ̀ ńkọ́. ó ní bẹ̀ ó ní sórí ọmọ bí àbí sí ọ wà nílé ọkọ ó ní òsì nílé ọkọ ó lè mi mọ gbàdánù. she said I am the one that chased her away. má gbàgbé o bear it in mind nípo ti sọ̀rọ̀ o. what I said. ọ wá màmá délé. she went to the woman's house. wọ́n ní màmá ti lọ sí. it was told the woman went to church. to church. ìyá àdúrà nìyá nù she is one of the prayer warriors. olùṣọ́ àgùntàn. Ah, bẹ́ẹ̀ ni. Ebo gbọ́ ti bíbélì yìí sọ. This is what the Bible says. Dìde ìwọ idà. Dìde sí olùṣọ́ àgùntàn mi. Smite my shepherd. Àti sẹ́nì kejì mi tó bẹ̀ níṣẹ́. Ah! Olúwa àwọn ọmọ ogun wì. Sakaraya thirteen yìí tó bá ń kà nígbà mẹ́wàá tó bá ń kà nígbà mẹ́wàá ọ̀rọ̀ ayé ó sì máa yí o tó bá ń kà sakalaya yẹn ó bínú ni sà ó bẹ̀rẹ̀ pé who are you ọwọ́ sọ wòlíì tani ọ́ ó ní mi èsè wòlíì ó lágbẹ̀ ní mi ènìyàn kan ní lò mí wọ́n kàn pírísẹ́ǹtì bí wòlíì wọ́n wá bẹni tí bẹ̀rẹ̀ rẹ̀ wòlíì ta ló sá ọlọ́gbẹ́ báyìí ó lẹ́ni ó múra bí wòlíì náà ló sá mi lọ́gbẹ́. Ibi ó ti wá bínú nù. Gbẹ̀yìn dà dìde. Kọlu olùṣọ́àgùn. Àti sẹ́nìkejì mi tó di ọ̀tá. Àwọn àgùntàn kò ká ṣé gbàdúrà. ó ní ìwọ tó ń ṣiṣẹ́ ìránṣẹ́. ṣe yín ìdájọ́ minister tó dìde. are you what olóòwò dìde. he said no. ó ní bá ń síwèé Job. ṣe open the book of Job. ọba síwèé Job. ó ní kà fún mi. me. ló ń bá gbé báyìí lọ́ba ní. ó ti gbé ọ̀rọ̀ mi. ó lábí nǹkan sí ọ ni. what is wrong with your brain. ó ní mo ti gbé ọ̀rọ̀ mi. swallow words. ọ̀rọ̀ ọ̀rọ̀ Jóòbù orí ogún lẹ́sẹ̀kẹẹ̀dógún ó gbé ọ̀rọ̀ mi ó ní mo gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ń tọ́ yẹ káwọn ọmọ ìyá rẹ̀ ọ̀jẹ́ láyé ó ní mo ti gbé mi ìyàwó ni mo pè é yàdùà ó ní mo ti gbé ọrọ̀ mi. he said I swallow well. gbogbo táwọn ọmọ ìyá rẹ̀ wá jẹ́ láyé. what your sibling supposed to become. mo ti gbé mi. I swallowed it all. ṣùgbọ́n ara ń ní mi. he said for am severe pain. mo fẹ́ bí tiẹ̀. I want to throw up yours. tiẹ̀ nìkan. tiẹ̀ nìkan. àwọn tó kù kò ní ló ti gbé ó mi gbé. Ah. ẹni orí yóò dìbò ni. yes sir. òun náà gba tiẹ̀ tó mérè ni. Abba Father. Ah, bẹ́ẹ̀ bọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọba. báwo tí o bí ya ó ní mo ti gbé ọ̀rọ̀ mi. she said her swallow wet. ara nì mí. but i'm in pain. mo fẹ́ bí tiẹ̀. i want to vomit yours. mo fẹ́ bí tiẹ̀. i want to vomit yours. mo fẹ́ bí tiẹ̀. i want to vomit yours. ó ní kúnlẹ̀ síbi tó wà. go on your knees where you are. ó ní mo fẹ́ pọ̀ tiẹ̀ ní i want to vomit yours give it to you ó ní bọ́ ọba rìn lóṣù mẹ́fà. he will be for six months. bọ́ ọba ti dìde. if you are not lifted. ó ní má pè mí ní alààyè kọ́lọ́hún mò ń kó láyé. she said God should get rid of her. ọlọ́run ti yẹ kó o dìde tipẹ́. it belongs to you. ìyá yín lọ́sẹ̀. your mother step on my toes. gbogbo ẹni tí ń gbèsè òbí lára. twenty in your life you no go be your parents. èmi ò mẹ́ni ó sẹ́wọ̀n. àwọn ènìyàn kan sẹ́wọ̀n. olúwa jẹ́ òbí. lọ́sẹ̀. No. You don't offend that. Sáwọn ọlọ́gbọ̀kọ ọlọ́kọ. You don't snatch another woman's husband. No. Ọ̀tọ̀ lẹni tọ́sẹ̀. Yes, our father is not different. Abájọ. No wonder. Ó láwọn bàbá wa sẹ̀. Yes, our father say. Wọn ò sí mọ́. And they are no more. Àwa ń ru wọn bàbá jẹ èso àjàrà eyín àwọn ọmọ ọgbádùn ẹ pariwo gbọ́wọ́ méjèèjì sókè ẹ kígbe jẹ́ ọgbìn ayé lára iná ńlá ojú ẹ̀ kọjá. We know, we know, we know, we know, we know. Yeah jésù olúwa wá ẹtún ọdún ajá yóò ẹtún ọdún ajá yẹn gbà ẹ̀yin tẹ́ ẹ gbé mi mi. you da swallow me. ẹ̀yin wọlé gbé ọ̀rọ̀ mi mi. ẹ̀yin wọlé gbé ọ̀rọ̀ mi mi. who are those that swallow my words. ló fi dùn mẹ́fẹ́ yan ọkùnrin. that's what preaches for men ọ̀dàgbére fún ìyàwó rẹ. I want to travel to Nigeria. mo fẹ́ rìn àjò Nigeria. bọ́n bá ti dé Nigeria. ó sáré lọ owó obìnrin kan. you look for woman. ó sáré gbé ilé. E and you. gbogbo àwọn tó ń gbé ilé. E these are the people. àlùjẹ̀nu ń bẹ nù wọn. spirit among them. ọmọ omi ń bẹ nù wọn. marine product among them. ẹranko ń bẹ nù wọn. animals are there as well. ọmọ kan sọ wípé. the lady said. ọkùnrin tó ti bọ́ọ̀sùn láyé. men that slept with her. ó lé ní hundred. they are more than òun gángan ò pé twenty five years. she is now twenty five years. ọkùnrin tó ti gorí òun. but men that slept with her. ó lé ní hundred. she said they are more than hundred. ó ní ọyàn òun yìí. she said her breast. ọkùnrin tó ti fẹnu fà. men that suck it. ó lé ní hundred. they are more than hundred. àwa béèrè pé. we ask her ọyàn tí gbogbo wọn mú yìí. this general bread that they sucking. kí ni ó what will happen to them. sáwọn tó mọ ọyàn rẹ. they suck your breast. ó ní kò sí ọkùnrin tó fẹnu kọyàn òun tó lè ṣeré mọ́ she said there is no man that can suck her bread and prosper again. àti ẹni tó ń bá tọ̀ lẹ́nu ló kù. that man must drink and urine. bàbá o ó ní wá mo ní láti wá wọn sí i. mo la fẹ́ wá wá wọn sí pé kọ́ máa pọ̀ sí wọn lẹ́nu. lọ́kọ̀ọ̀kan àfẹ́tọ́ ń bá tọ̀ sí lẹ́nu táyọ̀ sọ́n gbọ́ pé kò sí ètò lè ṣe rere mọ́ àfẹ́ni tó ń bá sàánú tó ń bá tọ̀ sí lẹ́nu ọmọ kan bẹ ah, ọmọ yẹn wà lónìí ó ní wò mí. he said look at me. Ojo, Ojo, wò mí. look at me. Ojo, Ojo, wò mí. look at me. Ojo, Ojo, wò mí. look at me. ẹ̀ẹ́mẹ̀ ló mọ̀ pé ọ́ ó ní iye ìgbà ọba wọ̀ ló lè pè mí. I said you call me all the time. ó kọ́ mi ló simple jù. my name is so simple to call. ojì o. yes sir Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. kò sí tó lè pè. Ojo. ó ní kò sí ọkùnrin ọ̀hún. he said there is no man. tó lè fi ọwọ́ lé òun lórí. that can put an on her fẹ́ bò dàpọ̀. if he wants to stop with her. tó fọwọ́ ra òun lórí. and just touch her or carry her. tó lè fọwọ́ ń gbàre mú ma. that can use the same hand to receive goodness. ó ní nítorí níbẹ̀ ni agbára mi wà. because that is where her power is. orí lásán. ẹ orí ni tiẹ̀. Ah. òun náà ń gbàdúrà náà jọ́ọ̀jì o. she is even the top praying. ah. ah. ìwọ sì ní bọ́ọ̀bà tí ìfọ́ rori. <laughs> orí ló máa wá kí. Eh, àná mi ni wọn <laughs> that is not ilé àṣẹ. àdìmọ́lẹ̀ náà wá. ìwọ gbogbo ẹ̀ mú ni. oníyàwó lé ọmọ rẹ ìwọ àtìyàwó jọ pín ni ọmọ eléyìí ìkẹ̀kẹ̀ o ó mú yẹn ìkẹ̀kẹ̀ ọbọ̀ sọ́dọ̀ obìnrin tọ̀hún ìkẹ̀kẹ̀ wù wọ́n fi sí ọ ni ọjọ́ tí ọfà kẹ̀kẹ̀ wù bá dé ó di kẹ̀kẹ̀ wù. it will kẹ̀kẹ̀láìsì you. Yes. Yes. gbé ẹsẹ̀ lẹ̀ gbé ẹsẹ̀ lẹ̀ gbé ẹsẹ̀ lẹ̀ gbé ẹsẹ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé mi mi ẹ pọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé ọ̀rọ̀ mi ẹ pọ̀ ọ̀rọ̀ mi lẹ̀. Yeah!

come me! come ọjọ́ ti lọ àbọ̀ tó gbọ́ bí tẹ́ẹ̀mì mímọ́ tó sọ fún mi ni. listen to what holy spirit told me. ó ní wò holy spirit be o. ó ní wọ́n gbà lọ́wọ́ àwọn kan. they collect it for some people. ó ní wọ́n sì lọ tọ́jú rẹ̀ síbì kan. and they kept it somewhere. abájọ tó fi ní ọjà gbà lọ kíyèsí kíyèsí ó ń kọjá lẹ́bàá ọ̀dọ̀ mi ó ń kọjá lẹ́bàá ọ̀dọ̀ mi èmi ò rí ó kọjá síwájú ó ń lọ wájú bẹ́ẹ̀ lèmi ò rí ojú rẹ̀ èmi ò ìwé jọ́ọ̀bù náà ni o lórí kẹsàn-án lẹ́sẹ̀ kọkànlá ń lọ níwájú bẹ́ẹ̀ lèmi ò rí ojú rẹ̀ èmi ò rọ́jú rẹ̀ kíyèsí ó jàgbà lọ ta ni ó fà padà ta ni ó bà kí ló ṣe wọ́n á máa gbọ́ ibi tí ó ti gbà o fún rẹ̀ náà lọ́ọ́ gbà gbọ́ ibi tó ti lọ́ọ́ gbà ké pè mí màá fi owó ńlá alágbára hàn ọ́ àti ọ̀rọ̀ tá a pamọ́ síbi akó pamọ́ síbi ìkọ̀kọ̀ màá ibi tá a tún kó pamọ́ sínú. Ah! kò sí tí wọ́n fẹ́ lò wọ́n tọ́jú ẹ̀ pamọ́ ọ̀rọ̀ tá a tọ́jú pamọ́. èmi ò lọ síwájú rẹ. màá lọ síwájú rẹ. ìṣòwò tọwọ́ wọn nìdí nípa ní fọ ilẹ̀kùn dẹ́wọ́ nìdí ní eh. kí ọ̀dà arinsin méjì eh. èmi ò fi ìṣúra òkùnkùn fún ọ. máa fi ìṣúra òkùnkùn tá a kọ́ tọ́jú pamọ́ àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹ̀tọ́ rẹ tá a tọ́jú ẹdí ẹnìkan lọ́wọ́ mú kó o lè mọ̀ pé kó o lè mọ̀ pé èmi olúwa èló ti sọ ẹdí ọwọ́ yẹn mú ẹ pariwo níbikíbi tí ẹ̀tọ́ rẹ á sí sọ ọmọ okùn ẹ. Táyọ̀. Láre. Màmá tó ṣe é wà á máa sọ pé táyé lolú ọmọ òjò. you say Táyọ̀ Láre. bó ni ẹ̀tọ́ rẹ̀ á sí. ọyẹ gba ẹ̀tọ́ rẹ̀ ọyẹ gba ẹ̀tọ́ rẹ̀.

Everywhere, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, faru àtàkì ẹ̀yà àtàkà o. ọba tó ní wákàtí tí mo wà èyí láyé lẹ́yìn. makabaya ni makaba edada ya makedele likelua masada ya makabada ni kelada ya makaba edunuke yada ni makaba weda ekeke ye eru ekeke madada ni o ọba tó ní wákàtí ti mo wà.

ṣàánú ọlọ́run mo ṣe orí ọlọ́dẹ o máa lọ ṣe kéde kéde yàtàyàtà ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ kẹrù àtàrí màtàmátàbọ̀ àdúgbò yáyà. àgàmọ́ o ọba tó ní wákàtí tí mo kà èyí láyé ẹ̀fẹ́ mi ò ní tó bá. Yàtàbí ọ̀la fàdáyà ni màkà bọ̀ ọ́. Ọlọ́run ọlọ́run lọ́lẹ́ o. Masada yeke weda Masede yebeke papada Kikeme Akaka Asedi mbeni koy Yedu gbeke yede É wawo Ọlọ́run ẹ̀rìnmà Masada yede wada para pataba o Mada ya kabawa masada ni yeyada ya wawa Ebeke yamata wada ya kabawa ọlọ́run ìlú àjùmọ̀ rere èké ìwúyà o màsá dàjà o ẹ̀dá ní àkàbọ̀ o màtá ìdájà làbà wà tàbí ìdájà làbọ̀ wà. ọba tó ní wẹ́ẹ̀kà tí tí mo wà èyí láyé ẹ̀yẹ́ mi ò ti tó bẹ́ẹ̀. markaba rutayani markabao edunaya kabada manua zalieke banda yadi maweke dadadakamae linamakedao etueke ruamasaka yadakamanayalikakao ekekedayali makaba rutanikayao atakayadayali marumakabadayao ẹ̀ka kẹ̀yà ní màtábà bùkátà ìtàmátàmátà ọba tó ní wá bàtí tí mo. béèrè tó fẹ́. everybody asks for what you want. màsá kèrúdà. in the name of Jesus. Madaya kàpáàdà. ìdùnyà kèrúàdà lè má sàlẹ̀ kàrúàdà. máa béèrè tó fẹ́. make your request known to God. gbogbo ènìyàn. ẹ̀mí mímọ́ ni kò béèrè tó fẹ́. màsá kìndà lídà. Eruna Keyad egeya nikedugege eyali adali rumakaba adageyege rugege dayali makaba masudayali marua kava kabadalikaya lima sudaliki yamakaba egedueke ye me sedali kapa jésù olúwa wa gbogbo ń tẹ́ ẹ béèrè. àánú yanjú ẹ. irú àmì wo rèé. this amen is gbogbo tẹ́ ẹ béèrè. all what you ask for àánú yanjú ẹ. Yes. Mo sọ tẹ́lẹ̀ sí ọ. I prophesy to your life. Ohun gbogbo tẹ́ ẹ béèrè. Everything you ask for. Àánú yanjú ẹ. Mo wí o. Yes gbogbo ilẹ̀kùn ire tẹ́ ẹ kàn. every door of goodness is knocked at. lórúkọ bàbá. in the name of the father. ọmọ. of the son. àti ẹ̀mí mímọ́. The holy spirit. ilẹ̀kùn yẹn sí níwájú mi. amen. amen. A kọ pé orúkọ Olúwa. The name of the Lord. Ilé ìṣọ́ agbára ni. He is a strong tower gbogbo ẹni gbàre lọ́wọ́ rẹ. those that render goodness from you. tó ní kó o máa dààmú kí. that one is to be struggling. gbogbo ire tí gbà. every good thing they collected from you. báyìí lolúwa sọ. God says the Lord. ó yá ẹni gba ẹ̀tọ́ rẹ. in the name of Jesus. tó ní kó o máa fagbára káká gbé ayé. I want you to be struggling. Ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ. I have taken away from you. Àṣẹ jáde sí ọ. Authority locate you. Ó yẹ gbà padà. Ẹ̀yin kan ti gba lẹ́tà ayọ̀ lọ́sẹ̀ yìí. Some of you you receive a letter of joy this week. Bí mo ti ń gbàdúrà lọ́wọ́. While I was praying. Olúwa tún sọ fún mi pé. The Lord told me. Ọmọ. Son òní ni ọjọ́ àlàmísì. today is thursday. kó tó daago mẹ́ta ní saturday. before three pm on saturday. àwọn kan ó tún gba lẹ́tà yìí. some people receive the letter. i claim it. masa dalikaruwa. yay. ọ̀gá. yes sir. àṣẹjáde sí ọ. in the name of jesus. ọyẹ gba lẹ́tà yọ. Meluke dali masalia. In the name of Jesus ẹ̀gẹ̀yẹ kẹrù kẹdálí màkà. oh yes lord. ọ̀gá gbá lẹ́tà ayọ̀. àkókò tó gbá lẹ́tà ayọ̀. àkókò tó gbá lẹ́tà ayọ̀. àkókò tó. yes. ó yẹ gbẹlẹ́ta. gbogbo ẹni bá dúró bí àtakò. in the name of Jesus. ọlọ́run kó yọ wọ́n sọnù. ẹni bá dúró bí ìdíwọ́. yes sir. ọlọ́run kó sé wọn mọ́lẹ̀. ìwọ. yes. tó ń sàmì. i'm saying it. ìwọ ni ẹ̀rí kan. Yeah. Yeah. Ayé fẹ́ ayé kọ̀ lọ́sẹ̀ yìí o máa ní tẹsímọ́nì ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí kó tó parí o máa ní tẹsímọ́nì ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ kó tó parí o máa ní tẹsímọ́nì tọmọtọmọ àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà láàfíà orí yín ò ní gbà mọ̀dì ibi ò ní bá yín ire tẹ́ ẹ gbà ò ní bọ́ sọ̀nà ògo forúkọ olúwa ẹ̀ ń de tẹ́ ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́ pick your hands for the. mi ò ní orphanage o. I have no orphanage. bẹ́ẹ̀ nìkan bá ní ọsẹ́ send di owó sọ́fánẹ́jì kan kìí ṣe látọ̀dọ̀ mi o. it is not from me. wọ́n ti ẹ̀ ní à ń open instagram kan lórúkọ mi. they said they open an instagram account with my wọ́n name. wọ́n ní à ń gbé fọ́tò mi bẹ́ẹ̀ gbàgàdà. they put my name there. pé òjò rè é o. now this is òjò. mi ò jẹ bó ní ẹ ti máa open instagram náà. ṣàlàyé ẹ. torí èmi ò pún ẹ̀rí ni èmi ọmọ kankan pa ẹ̀ ni so bọ́ba ẹni tó pún ẹ̀ tó gbé bẹ pé òjò rè ti ń sọ gbogbo mẹ́sẹ́ẹ̀jì tó bá ti sọ tí ọ̀dọ̀ fámìlì wọn ní sọ sí. pè bá sọ̀rọ̀ burúkú. sọ kò sí ní sáìdì ọ̀dọ̀ tiẹ̀. the is your side. pé ọgbàgbé o pé ni pé ìran tó o ti rí sí láti bẹ̀ẹ̀ta nù. that you saw the vision about three days ago. lójú ibi ò sí níwájú ẹ. amen. ire ni mo rí ní ẹ. amen. ayọ̀ ire ní ń bẹ níwájú ẹ. ìdùnnú n'iwaju ń a pàdé láago méje lálẹ́. we meet at seven pm. a pàdé láago méje lálẹ́. we meet again at seven pm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣe kánsẹ́lì everyday kánsẹ́lì everyday kánsẹ́lì. you that you are fond of doing. má ṣe everyday kánsẹ́lì lónìí. má ṣe lónìí. Eh, má ṣe everyday kánsẹ́lì. tí ẹ fi gbàgbọ́ gbé wò ná. just use your faith today. try gbàgbọ́. try your faith try faith. o hmm. rí pọ́n máa work. it will surely work for you. but try rẹ o. just try it. ibi ni mo ní o try rẹ. I told you to try it. o eh, rí pé o try rẹ o. just try it ẹ̀wọ̀n eh, wọn ò lè ṣe wọ́n má bàmí ṣàwàdà mi ò tiẹ̀ fẹ́ ṣàwàdà gan. Eh? sóòní ni túsìdè. gbogbo àwọn tó wá rí mi jọ túsìdè mo rí. Eh, ẹ̀yin ò lè dúró dìgbà tí màá fi rí yín ni tani mi ò rí jọ túsìdè. ẹ̀yin náà la dẹ̀ wá wá láti London. láti London ó yẹ máa lọ London láàárọ̀ ẹ máa lọ London láàárọ̀ lẹ́rọ̀ èmi náà ń bọ́ à London ṣùgbọ́n òfin yín pọ̀ òfin yín pọ̀ báyà jọ òfin yín ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ láti London ṣé mọ́tò lẹ́wọ̀ ní àbí plane ok ẹ tẹ́wọ́ fòrí ọ̀fẹ́. àdúrà yín gbà. àmín. àdúrà yín gbà orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tẹ̀mẹ́ mímọ́ kó máa bá wa lọ kọ ràn wá lọ́wọ́ kó tì wà lẹ́yìn kó gbé wa ró kó dì wá mú o kárí àánú gbà Jésù Olúwa wa. Hallelujah méje ọyọyọyọyọyọyọ.